àwọnú ọdún tuntun orí ọ̀tún ọlọ́run dákun jẹ́ ó tọ̀ wá wá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọdún tuntun tá a wọ̀ yìí kì í ṣe pé bẹ́ẹ̀ ni kì í ṣe pé àásán àwọn tó kó tira wọ́n lè má dùn débẹ̀ àkọ́kọ́ gbogbo ẹni tí ìbá ti kún ọ lọ́wọ́ nínú gíga rẹ lọ já wọn kulẹ̀ yẹ̀ wọ́n tì sẹ́gbẹ̀ẹ́ kó lè débi àṣeyọrí gbogbo ẹni tí ó ti lè fọ̀rọ̀ ẹnu kún ọ lọ́wọ́ tàbí kó fi ìgbìyànjú kún ọ lọ́wọ́ tàbí tí ò mọ̀ nípa ìrìn àjò tó fẹ́ rìn tí ò ní ọ̀nà kan àbí kejì tí ó fi kún ọ lọ́wọ́ lọ mú kúrò. Never you keep stupid people all in the name of nobody knows tomorrow. Who tell you those stability will let you see that tomorrow you are talking about. Mọ́kò dìdẹ̀rẹ̀ àtòkùnú tira lórí ọ̀rọ̀ wípé. ẹ kò tó mọ̀lá ta ló sọ fún ọ wípé òpònú àti wèrè àti dìndìnrín àtàsíwé àtòmùgọ̀ tó kó tira yìí wọn ò jù rọ́jò ọ̀la tó sọ̀pa ẹ̀ orí kálùbọ́sà tó di ohun tí ó wúlò àmẹ́kù ẹ̀yìn àbùdànù kó tó di pọ́sàn ni ohun tó ṣe é mu àmẹ́kù ẹ̀yìn àbùdànù kó di níjọ́ tó o fẹ́ délé ayé ibi àtire ni wọ́n jọ wálé ayé agbébi sọnù alikiri ó wálé ayé lọ bìyà rẹ wípé mo níbi ọmọ rẹ wà stop keeping stupid people all in the name of nobody knows tomorrow àìlámojúkò wèrè ló jẹ́ kẹ́rù rẹ̀ pọ̀ nínú ọdún tá a wà yìí lọ múra sí nǹkan mẹ́ta àgbélù kánú àdáko tí ò ní gbòòrò ẹni bá mi kùkùté ara ẹ̀ lómìn kí ni àgbélù kánú gbogbo iṣẹ́ tó o bá fẹ́ ṣe inú ọdún yìí gbìyànjú má ṣe ṣúkẹ́ṣúkẹ́ kó o kó o díẹ̀ ṣé o tẹra mọ́ nítorí bó o bá ṣe tẹra mọ́ sí la yóò sì mọ da ọmọ ń bẹ ló fi jẹ́ pé àgbélù kánú ló ń dọ̀pọ̀lọpọ̀ láàánú o ṣe ṣúkẹ́ṣúkẹ́ o ti fẹ́ di arabára wájú àwọn tó bá níwájú yìí ọmọjọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí bọ̀ kó tó di pé wọ́n dẹni àkókò ìtẹ̀ ara àgbébùkádún mọ́jú dà ọ́ láàbọ̀ àdáko tí ò ní gbòòrò iṣẹ́ kan ló ń ṣe ni gbìyànjú kó mú mi mọ́ tó bá ṣe oúnjẹ lòún tà gbìyànjú òun mú ẹlẹ́rìndòdò ọtí mọ́ àbí kó mú pure water mọ́ àbí kó mú ice water mọ́ àbí kó o mú table water mọ́ kó o rí òun gbòòrò ní you expand whatever business you are doing nínú ọdún yìí kó o lè dẹni àmúpètà ni wọ́n fi ní àdáko tí ò ní gbòòrò nítorí àgbẹ̀ tí bá gbìn ẹ̀gẹ́ bọ́ bá dásìkò àgbàdo tí ọ̀bá gbé àgbàdo ebi ọ̀pá bọ́ bá dásìkò ilá dandan ni kó bá wọn rí alá lọ́dán tó bá dásìkò ata dandan ni kó bá wọn dáko ata kó lè rí ata ni wọ́n fi ní àdáko tó ní gbòòrò you expand whatever business you are doing wà á lọ mú kẹta mọ́ wípé ẹni bá mi kùkùté ara ẹ̀ lómi sọ́ra rẹ di ẹni tẹ́lẹ̀ kan ò lè mìíràn sọ́ra rẹ di òkúta sọ́ra rẹ di kùkùté ní gbogbo ibi tó o bá dúró má jẹ́ ká yóò fọwọ́ tì ọ́ sẹ́gbẹ̀ẹ́ nítorí wọ́n bá fi tì ọ́ sẹ́gbẹ̀ẹ́ o lè ṣubú dànù nítorí you have a little shadow that goes in and out with you and what can be the use of this shadow is more than you can see orí never you kiss stupid people all in the name nobody knows tomorrow àbọ̀rọ̀ ó tó fọmọlúwàbí ọba délé ọ̀dọ́.